òkìkí producer tó ń ṣe fíìmù tó ń gbórin jáde òun wàhálà débà o òun ni wàhálà débà o gbogbo ẹ̀yin èèyàn ẹ gbá àpótí ẹ súnmọ́ bí ìwọ tó ń ṣe nǹkan lọ́wọ́lọ́wọ́ báyìí fi nǹkan tó ń ṣẹlẹ̀ wá gbọ́rọ̀ lé ayé tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀ o ẹ wá gbọ́ tó ṣẹlẹ̀ ẹ tètè kẹ́ gbọ́rọ̀ náà. mo kí gbogbo ẹ̀yin tí ń gbọ́ mi orúkọ mi ni òkìkí idris tí àwọn èèyàn mọ̀ sí òkìkí music producer mo máa ń produce music mo ń produce film mo dẹ̀ ń tà ọlọ́run dẹ̀ ń gbà fún mi omi ni ọkọ Saidat Fatima ọmọ Saudi olórin Islam lótìtọ́ ni kò sí nílé mi mọ́ ó ti kọ̀ mílẹ̀ láti bí ọdún mẹ́ta ó lé látara àwọn ẹ̀ṣẹ̀ ìjà bíi mẹ́ta kan tá a jà èyí tó ṣe èyí tí mo lè sọ ń bẹ̀ tí mo rí lọ́rọ̀ tí mo lè sọ ni pé màmá tó bí i èmi àti ẹ̀ wà nù wàhálà torí pé nígbà tó bímọ kan alákọ̀ọ́kọ́ fún mi ẹlẹ́ ó kú ẹlẹ́ẹ̀kejì ó kú ẹlẹ́ẹ̀kẹta ó kejì náà nìyẹn máa ń kú bàtà jáde lórí ẹlẹ́ẹ̀kẹta lọ sí bàbá bàbá kan tán pè ní aláàjì elékuru ọmọ sẹ́yìn ni nígbà tá a dọ́dọ̀ wọn ó ní n ta lè ṣe ni pé oògùn kan la máa ṣe tá a máa fi lọ́mọ láyé pé tá a bá dẹ̀ ṣoògùn yẹn tá a bá lọ́mọ láyé ká pè ń lọ́mọ àlè ogun ó lá máa ṣe ó láfi kí ìyá ọmọ yẹn kó má fojú rí ọmọ yẹn inú oyún kódà má fojú kan títí tó máa fi bímọ ìyẹn ni mo sọ lórí wàhálà wọn ní mò ń pè ọmọ mò ń pè ìyá àwọn alájẹ èmi ò rẹ pé wọn alájẹ n ṣe náà nìyẹn àjẹ kan rí àjẹ kan mọ títí títí títí tí ìyàwó mi fi lóyún mo gbé travel tó fi lóyún ó kù bí oṣù kan tó máa bímọ ló dé padà ó dẹ̀ bímọ yẹn ọmọ yẹn náà lọ́mọ ẹyọ kan tó ní látọdún náà lẹ́yìn yẹn ó bẹ̀rẹ̀ sí wo àwọn wàkiwà tí mi ń láìkì gbogbo wa tó wù náà rìkọ́dì ẹ̀ wà o rìkọ́dì ẹ̀ wà níjọ́ tó wá kẹ́rù ńlé mi mo rìkọ́ọ̀dù ẹ̀ wọ́n bá mi rìkọ́ọ̀dù ẹ̀ wọ́n sì pè mí báyìí pé ìyàwó ẹ̀ ti ń kẹ́rù mo ní kan rìkọ́ọ̀dù ẹ̀ wọ́n dẹ̀ rìkọ́ọ̀dù ẹ̀ látọdún náà ló ti lọ ó dẹ̀ fi ọmọ ọdún mẹ́rin lẹ̀ fún mi nígbà tó pé ọdún kan àbọ̀ tó lọ lẹ́nìkan bẹ̀ mí pé kí n jọ kí n gbọ́ ọmọ yẹn fún ni mo gbọ́ ọmọ yẹn fún látọdún náà ó dẹ̀ lọ bọ́rọ̀ tí ẹ ṣe jẹ́ nìyẹn tí n bá bò mọ́ àbí mo parọ́ mọ́ ó kì mí kọ́lọ́run bá kọ́lọ́run dájọ́ fún mi àmọ́ èyí tí ẹ tún bí mí sà pé ẹ gbọ́ pé mo lọ prison lóòótọ́ mo lọ prison ní pẹ̀lú nǹkan kan tó ṣẹlẹ̀ but ọlọ́run lọ́ba tí ń ṣàánú èèyàn ọlọ́run ti ṣàánú lórí ẹ̀ èyí tí ẹ bí wípé lóòótọ́ ọmọ mi ló rán mi lọ prison yes òótọ́ ni ẹ confam mi lóòótọ́ àwọn tó sọ fún yín wọ́n parọ́ ọmọ mi Malik Òkìkí ló rán mi lọ sí prison òun ló sọpọ́tì àwọn tó dìde ọ̀tá sí mi ló gbàgbé pé èmi ni mo bí òun láti ìgbà tí mo dẹ̀ ti dé láti prison ó ti sá lọ mi ò fojú kan mi ò rí di sí i ibi tó lọ mi ò mọ̀ ilé tó tún lọ gan ó tún ṣe nǹkan tí ò dáa fún mi so ti yẹn sìn ẹrù mi ń lè mi ó tó tànú àwọn ẹrù mi tó tànú wọn tó tó kó tó fi lọ mi ò dé rí mi ìfojú kan láti gbà náà àmọ́ ọlọ́run bá ní ṣàánú ẹ̀dá ọlọ́run bá ṣàánú mi lórí ọmọ mi tí ẹ̀dẹ̀ bí mi náà Malik Òkìkí lótìtọ́ ti sá mi ò rí o tó bá jẹ́ pé àwọn ayé náà ló ń ṣe àbó náà ló ń wúwa rẹ̀ tó èmi ni mo bí mi ò ní sọ nǹkan kan mi ò ní sọ ah, a àmọ́ ààrì lótìtọ́ òun ló rán mi lẹ́wọ̀n torí pé àwọn tó dìde ọ̀tá sí mi òun ló sọ̀pọ̀tì wọn wọ́n dẹ̀ rìkọ́dù ohun ẹ̀ lẹ̀ ohun ẹ̀yẹn ni wọ́n play tó sọ pé lóòótọ́ ni so tí mo fi wọ prison àmọ́ mo ti jáde mo dúpẹ́ fọlọ́run ọba so ọlọ́run ọba a ṣèdájọ́ lọ́wọ́ àárín ní kálukú. ọ̀rọ̀ náà lẹ ti gbọ́ yẹn ọ̀rọ̀ ńlá ni o. kò í sọ̀rọ̀ kékeré mo fẹ́ kí gbogbo iná wa wá dá sí i a ṣe fídíò nítorí pé kẹ́lẹ́ bá wa dá sí i ni afẹ́kẹ́ bá a bẹ mọ̀mọ́ mọ̀mọ́ alájà Fatima ọmọ Saudi ẹ bá wa bẹ ìyá náà gbogbo ibi tí ìyá náà bá wà á pè ìyá náà lájẹ o á dẹ̀ pè ìyá yẹn náà níkà ṣùgbọ́n ẹ ti gbọ́rọ̀ náà látijọ́ tí ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀ ní mánì ti wà nínú wàhálà tí gbogbo nǹkan ti lọ ǹjẹ́ ẹni tó wà níwájú kó wá wá sílẹ̀ ṣé nǹkan tó rọrùn ni kò rọrùn ẹ wo iye gbogbo music àti fídíò tẹ̀ ń wò mánì ló ń produce ẹ̀ òun bó ṣe ń produce orin náà ló ń produce àwọn ọ̀pọ̀lọpọ̀ fíìmù bẹ́ẹ̀ bá lọ sí YouTube ẹ̀yin ẹ tẹ òkìkí movie ẹ máa rí mánì náà bẹ́ẹ̀ òun ló ń ṣiṣẹ́ ìjọ wa da kí irú èèyàn bẹ́ẹ̀ kó wá kú silently ká má rẹ́ni kankan tó máa jáde láti ràn lọ́wọ́ mo rọ gbogbo ẹ̀yin àgbàlagbà ẹ dìde ẹ jẹ́ ká nọ́mbà mánì lọ́wọ́ kò gbọ́dọ̀ ṣubú kò gbọ́dọ̀ dànù ìrànlọ́wọ́ náà ń fẹ́ lọ́dọ̀ yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe gbọ́ mani ló fẹ́ ògbójúgbàjà obìnrin olórin kan olórin mùsùlùmí tó ń pè ní alájà Fatima ọmọ Saudi gbogbo àwọn èèyàn tó bá ti gbọ́ fídíò ọmọbìnrin yìí àbẹ́ni tó bá ti gbọ́ orin ọmọbìnrin yìí mani ló fẹ́ gẹ́gẹ́ bí ìtàn ọmọbìnrin yìí kó ṣe kọrinkọrin tẹ́lẹ̀tẹ́lẹ̀ mani ló chẹ́ǹjì ọpọlọ ẹ̀ ló chẹ́ǹjì tálẹ́ǹtì ẹ̀ ló gbé ló sọ di olórin tó dẹni tó ń kọrin ó dẹni tí gbogbo yẹn ń pè lọ́tún lóṣì ó dẹni tí gbogbo èèyàn fẹ́ràn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń gbórin ẹ̀ ṣùgbọ́n gbà tí ọwọ́ ọmọ yìí tó ba ọlà tán tó ba òkìkí tán wọ́n ti ẹ̀ ń jà tó lóun fẹ́ sá lọ sí amẹ́ríkà ńgbà kan ọkọ rẹ̀ ní rárá kò gbọ́dọ̀ lọ sí amẹ́ríkà àmọ́ ìjà yẹn ni wọ́n jà títí títí títí ní àtàrà ìjà yẹn ibi tí alájà yìí wá wà lónìí o àmọ́ ibi tó wà o ó wà nítòsí ni o àbó wà níbi tó jìnnà ni o àmọ́ ibi tó wà o mi ò lè sọ o bí alájà ọmọ ọmọ Saudi bó bá ṣe ń wo fídíò tí mo ṣe yìí bóyá ó lè jáde láti wá sọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ àṣetán láti gbọ́rọ̀ ẹnu yín ẹ ṣàánú ọmọkùnrin yìí bẹ́ẹ̀ ṣe bá a kọ́ nìyí èèyàn tó ń ràn yàn lọ́wọ́ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti ṣe fíìmù ló ti ṣe mọ́fì fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti produce nínú àwọn olórin ṣé ọmọkùnrin kékeré kan wà tó já sí pé máàni ọkùnrin yìí òkìkí music yìí òkìkí producer yìí òun ló bí ọmọ náà ọmọ yẹn ló máa ń kọrin tẹ bá ń gbọ́ orin yìí orin tó já sí pé tó bá ti yẹn gbogbo hip hop tó bá ti kọ ọmọ yìí ọlọ́run fún ọmọ pé gbogbo hip hop tẹ bá gbọ́ ọmọ yìí ló máa ń change hip hop orin yẹn ó máa change ẹ̀ sí muslim music àwọn olókọrin hip hop yìí orin hip hop yìí o tó orin hip hop tó popular tí ó gbóyè like ọmọ yìí máa gbìyànjú ó máa jòkó ó máa change orin yẹn ó máa change ẹ̀ sí muslim music ọmọ náà ní sí báyìí àrímọ́ talent yẹn gan ọlọ́mọ jẹ́ kí talent yẹn sọnù gbogbo ẹnikẹ́ni tó bá bá wa rí ọmọ yìí níbi tó bá wà ẹ dákun ẹ ràn wá lọ́wọ́ gbogbo ẹni tó bá wo fídíò yìí tó bá rí ọmọ náà malik lọmọ yẹn jẹ́ gbogbo ẹnikẹ́ni tó bá bá wa rí níbikíbi tó bá wà ọmọ yìí ó sá kó lé níbi tó ti mú gbogbo ẹrù bàbá ẹ̀ gbogbo dúkìá tí bàbá rẹ̀ ní ọmọ yìí ń ta kíní ẹ̀ ní kọ̀ọ̀kan kọ̀ọ̀kan ní kọ̀ọ̀kan kọ̀ọ̀kan ló ta gbogbo ẹrù bàbá látìgbà tó ti ta fóòmù tí bàbá ẹ̀ fi ń sùn last ló tà last tó fi sáko le torí pé ńgbà tí bàbá rẹ̀ mọ̀ pé ó ti ta fóònù bàbá yẹn try láti wá ọmọ yẹn kàn ṣùgbọ́n bàbá yẹn ti rí fóòmù yẹn ó ti rí fóòmù yẹn gbà ìyẹn fóònù tó fi ń sùn nínú ilé ni o kì í ṣe fóònù o fóònù bẹ́ẹ̀dì òun la ọmọ yẹn lọ gbé tà tí ó dẹ̀ síbi tí bàbá yẹn kódà nínú ọ̀rọ̀ tí ọmọ yìí sọ òun ló fa sábàbí tí bàbá yẹn fi lọ sẹ́wọ̀n ó dàbí pé wọ́n fẹ́ lo ọmọ rẹ̀ wọ́n fẹ́ lo ọmọ ẹ̀ against ẹ̀ ni so gbogbo àwa tí ajé abiyamọ gbogbo àwa tá a jẹ́ èèyàn gẹ́gẹ́ bí gẹ́gẹ́ bí bàbá àbí ìyá tá a bá mọ ibi tí ọmọ yìí bá wà ẹ jẹ́ ká save life ọmọ yìí tọmọ ẹ bá rìn káàkiri àdúgbò àbọ̀ ń ṣe káàkiri talent tó ní tó fi ń kọrin tó fi ń ṣe gbogbo ẹ̀ talent yẹn máa padà waste ni kò ní wúlò fẹ́ ní bọ̀dì mọ́ gbogbo ibikíbi tó bá ti rọmọ yìí ẹ dákun ẹ ẹ jẹ́ ká rí ọmọ yìí ẹ e jáde alájà Fatima ọmọ Saudi ẹ má gbàgbé ẹ̀yin lẹ kọrin Islam fún gbogbo ọ̀pọ̀lọpọ̀ èèyàn orin tẹ́ bá kọ fáwọn èèyàn làwọn èèyàn ń tẹ̀lé èdè tẹ́ bá pè fáwọn èèyàn àwọn ọ̀pọ̀lọpọ̀ orin yín làwọn èèyàn ń gbọ́ ṣùgbọ́n lónìí gbogbo àwọn òfin gbogbo àwọn orin tẹ́ kọ àfẹ́ rí ìwúlò ẹ̀ lára yín ẹ fi ọkọ́lẹ̀ ẹ sá lọ pàápàá jùlọ ìjà tó ṣẹlẹ̀ láàrin yín kò sọ́kùnrin tó máa níyàwó tí ò ní fẹ́ kíyàwó òun bímọ fóun gbogbo ọkùnrin náà ló ṣakitiyan pé kóun lọ́mọ láyé bó ṣe já sí pé obìnrin náà wọ́n ṣakitiyan káwọn náà lọ́mọ láyé pàápàá jùlọ tó bá jásí pé lóòótọ́ mùsùlùmí nìyí àti gẹ́gẹ́ bí orin tẹ́ ń kọ fún wa ǹjẹ́ ó yẹ kẹ́ gbọ́mọ kalẹ̀ kẹ́ sá lọ ẹ fọmọ kalẹ̀ ọmọ yẹn ti wá lùsì jẹ́ ìyá látara yín omi ìfarakàn ìyá tó bíyàn ọmọ yẹn ti lùsì látara yín alájà Fatima ọmọ Saudi akọrin Islam níbo lẹ wà níbo lẹ wà lónìí alájà fatima ọmọ saudi níbo lẹ wà gbogbo bí kíbi tẹ bá wà ẹ yọjú ẹ jẹ́ kọ́pọ̀lọpọ̀ rí yín tó bá já sí pé òkìkí rẹkọd òun ló ṣẹ̀yìn ẹ jáde síta ẹ jẹ́ ká rí yín ká lè yanjú ẹ̀ pàápàá jùlọ ẹ bímọ kalẹ̀ o pàápàá jùlọ olórin mùsùlùmí lẹ pera yín ajá sí pé orin mùsùlùmí tẹ̀ ń kọ kò lápa lára yín ni kéwú tẹ̀ ń kà kò lápa lára yín ajá sí pé orin mùsùlùmí tẹ̀ kọ yẹn ẹ fi ṣe bísínẹ́sì ni ẹ má jẹ́ kó já sí pé bó ṣe ń sọ nípa ọ̀yin olórin mùsùlùmí káàkiri pé díẹ̀ ó kù díẹ̀ káàtó nínú ọ̀rọ̀ yín ẹ má jẹ́ kó já sí pé bẹ́ẹ̀ ni mo tiẹ̀ jẹ́rìí yín mo mú àwọn ọ̀pọ̀lọpọ̀ olórin mùsùlùmí tán ní àfaradà nínú nínú nílé ọkọ wọn tán dẹ̀ ní àfaradà dáadáa tó já sí pé wọ́n ní rẹ́spẹ́ẹ̀tì irú ẹ̀ ò gbọ́dọ̀ ṣẹlẹ̀ sí wọn mo mọ̀ wọ́n ṣùgbọ́n mi ò lè dárúkọ wọn ẹ̀yin náà kọ́ sí wọn ṣùgbọ́n mo mọ̀ pé àwọn olórin muslim tó bá ń gbọ́ rẹ́kọ̀dù yìí tó ní nọ́mbà yín lọ́wọ́ wọn á kọ́ńtàtì yín wọn á dẹ̀ jẹ́ ká mọ̀ bí tẹ́ wà ẹ̀yin náà dẹ̀ jáde á dẹ̀ máa rí yín ṣe mọ̀ pé ẹ̀yin atọ́kùnrin ilẹ́jọ́ wà nígbà tí nǹkan fi ń da nígbà tí nǹkan ò fi ń da nígbà tí nǹkan fi ń da tí nǹkan fi ń lọ ẹ̀yin atọ́kùnrin náà ni ẹ wo oore tó ṣe fún yín ẹ wo bó ṣe sọ ilé ayé yín dà lónìí tí kì í bá sọkùnrin yìí pé ẹ jẹ́ sá lọ bá lónìí kò lè rí yín kò lè mọ̀ yín láéláé ọlọ́run mọ ọmọ pòṣíṣàn tẹ wà lónìí ṣùgbọ́n ẹ wá dákun gbogbo bíkíbi tẹ bá wà ẹ yọjú ẹ jẹ́ yín. ẹ ṣàánú gbogbo ẹ̀ ń tẹ́ wá ń gbọ́ fídíò mi yìí tẹ́ ń wo fídíò mi yìí ẹ jẹ́ ká ṣàánú máàlù tó ń pè ní òkìkí rẹ́kọ̀dù yìí ẹ jẹ́ ká ṣàánú ẹ̀ èèyàn tó nílé tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ní mọ́tò tó níbi tó ń sùn sí tó ní jíjẹ múmu tí nǹkan ò wá sí mọ́ ẹ jẹ́ ká ṣàánú ẹ̀ ẹ jẹ́ ká gbárùkù tì gbogbo ẹ̀yin lóní muslim pátápátá àti gbogbo ẹ̀yin oní pátápátá ẹ̀yin ni mo bẹ̀ ẹ jẹ́ ká gbárùkù tọmọkùnrin òkìkí yìí ẹ má jẹ́ kọkùnrin yẹn kó ṣubú ẹ má jẹ́ kó tán níbẹ̀ òkìkí record òkìkí producer gbajúgbajà ni ọkùnrin ni ẹ jẹ́ ká ṣàánú ẹ̀ ẹ jẹ́ ká jáde nínú ọ̀rọ̀ mi màmá wa tó jẹ́ màmá alájà Fatima ọmọ Saudi mo bẹ̀ yín ní tìtorí tọ́lọ́run wọn ò pè yín lájẹ́ àsìgbọ́ ọ̀rọ̀ ni o àìgbọ́ra ẹni yé ni o kò sẹ́ni kankan tó pè yín lájẹ́ wọ́n pè yín lájẹ́